Brother, brother, tọ́mọ mi kan òun ń bọ̀ folk sanitas tó bá ń pẹ́ gan lẹ́nu bí almighty. ẹni lórí onífìlà so màmá máa de yá mi ṣe ẹni tó máa bá mi kalẹ́ ní kìyàn mẹ́ka ló má rí fèlè torí bó pẹ́ títí ọ̀la mi ṣì ń bọ̀ ilé mi á kún fàyọ̀. borí bá pẹ́ nílé adire. adìrẹ ayọ̀ ń pè mí ó ní kí n máa bọ̀ jọ̀wọ́ má dènà wá mi gbà we are no more mates. Ìdè wọ́rí kọ́mọ ẹlẹ́ran máa jẹ́ gungun ìdè wọ́rí mi kọ́mọ aláṣọ máa wà kísà àṣẹ ìdè wọ́rí mi ìdè wọ́rí mi ìdè wọ́rí mi kí ni mo yàn kí ni mo yan ire ni mo yan ọ̀la ni mo yan kí ni mo yan kí ni mo yan ire ni mo yan owó ni mo yan láyé mi. orúkọ mi ni Ìfẹ́wùnmí èmi ni àkọ́bí àwọn òbí mi mo ní ọkọ alálùbáríkà tó ṣe yangàn láwùjọ mo ń wojú ọlọ́run fún èrè ìgbéyàwó mo ní àwọn àbúrò obìnrin méjì lọ́ládé àti ọmọ fọláwẹ̀ bàbá mi ti kú àmọ́ ìyá mi ṣì wà láyé kí ọlọ́run bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn kí wọ́n dẹ̀ jẹ́ wọn mọ́ pẹpẹpẹ kí ni mo yàn. orúkọ mi ni lọ́ládé mo jẹ́ second born fún àwọn parents mi mo ní ẹ̀gbọ́n obìnrin kan àti àbúrò obìnrin kan a kò ní bàbá mọ́ ṣùgbọ́n ìyá wa wà ní ayọ̀ àti àlàáfíà ara. I don't depend on anybody. I pay my bills. I don't care what anybody says about me. Mi better bá tọrọ bí wọ́n yẹn. Bó bá ṣe wù mí ni mo ṣe ń ṣègbésí ayé mi. Bó bá rẹ̀ ṣe lè wù ni wọ́n náà ṣe lè gbé ìgbésí ayé rẹ̀. Ẹ̀gbọ́n, kí This is your girl. Omo I'm the last boy of my family. I'm my elder sister, she's my mentor. I cannot trade that for anything. Nítorí pé kí ni, gbogbo nǹkan tẹ́gbọ́n mi bá ń ṣe láyé ní ti dáadáa, òun lèmi náà fẹ́ ṣe. Do you know why? Because my sister is my role model. Kí ni mo yàn? Orúkọ tèmi ni Mrs. Janet Adeosun mo bí ọmọ mẹ́ta ṣùgbọ́n obìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta i don't regret pé obìnrin ni gbogbo àwọn ọmọ mi because wọ́n máa ń múnú mi dùn ní gbogbo gbà àwọn èèyàn máa ń pè mí ní màmá Abigail ṣùgbọ́n èmi fúnra ara mi wọ́n máa ń pe ara mi ní màmá sister sisters kí ni mo yàn. ẹ ẹ lajẹ ọmọ a nídìí ìrànlọ́wọ́ ẹ̀kọ́ yeah um, mi ì mọ bó ṣe má bá mi ṣe bí lọ́rẹ̀ lè pè wọ́n ni kí n bá wọn sọ ìyẹn sista ìfẹ́ iléeṣẹ́ wa a fẹ́ gba contract kan ní iléeṣẹ́ sista ife. so mi mọ̀ bóyá èmi ni kí n bá wọn sọ̀rọ̀ ni àbí ìwọ ló máa ti bá mi ṣe so that kí ni ìyá lè bọ̀ sí ọ̀dọ̀ iléeṣẹ́ tiwa you get. mi ò ṣe kí n sọ fún ẹ bọ́dẹ wípé mi ò ní nǹkan kan láti bá sista yìí ṣe. Hmm. mi ò ní nǹkan kan láti bá wọn ṣe because bó ṣe wà yẹn ìgbéraga wọn pọ̀ tó bá lọ dán tán sìn wọn máa ní àwọn làwọn hype wọn lọ máa sọ káàkiri so mi ò ní nǹkan kan láti bá wọn ṣe rárá. ládé jọ ìgbà mélòó tí máa sọ kí ni ìfọ̀ rẹ pé èmi gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ mi ò nífẹ̀ẹ́ sí bó ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ọmọ bàbá ọmọ ìyá ni ṣé kó bóyá ẹ síra yín at all náà tí wọ́n bá wá ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀gbẹ́ yẹn your immediate sister kí ló pọ́n wọn àtàwọn máa sọ ọ kí ló pọ́n máa rò nípa ẹ̀ ṣé wọ́n sọ pé bóyá onílára ni. nǹkan tó bá wọ̀ ọ̀kan pè kò sí ètò kan mi ṣe báwọn ará àta nìyẹn èmi ni mo mọ nǹkan tí mo rí alágbẹ̀dẹ mi dẹ̀kẹ̀rẹ̀ tó bá ti ń rí lójú kan báyìí àmì lórí fi sísà yẹn sílẹ̀ jọ̀ọ́ sórí nǹkan tí mò ń sọ fún kò yé kì í ṣe pé èmi gangan ni fẹ́ gba nǹkan lọ́wọ́ sista Ifẹ̀. ṣo gbọ́ sista mi kọ́ ló ní company without my sister wọ́n lè lọ gba contract mi kí wọ́n má sinmi. Ah. Ládé. jẹ́ káwọn company yẹn kó wá contract wọn síwájú fi woman yẹn sílẹ̀. Ládé ọpọlọ ní ìta bá débi òrùka fún un ní ẹ̀kọ́ tí mò ń sọ. báwo ti yẹ ẹ sọ. no problem ṣe. báwo kọ́ńpì yẹn sọ̀rọ̀. kí ni mo yọ kí ni mo yọ ire ni mo yọ ọ̀la ni mo yọ kí ni mo yọ kí ni mo yọ ire ni mo yọ owó ni mo yọ láyé. máa surprise ẹ̀ lọ seriously. <laughs> what wọ́n ti postpone seminar yẹn. pé ẹ ṣe seminar mọ́. wọ́n ti postpone ẹ. mo rò kí ni ẹ máa dùn náà ìtúrò ẹ mo ṣe wà lé àbí kí ni mo fẹ́ máa ṣe lọ́hùn. èmi rò pé ìgbà tó ń ṣe mọ́ wa kọ́ relax bẹ́ẹ̀ ni kó tó dìgbà tẹ̀ máa ṣe. kì í relax ìbàdàn nígbà tó ń ṣe seminar mọ́ tí mo dẹ̀ níyàwó lé ah, kí n dẹ̀ sùn sí ìbàdàn ta ni mo fẹ́ máa wò ta ni mo fẹ́ sùn tì ah n kò decide to relax now. mi relax balẹ̀ how do you mean <laughs> mo ṣe wàá lè ṣe inú mi ti dùn kan seriously. bàbá mi lọ síbẹ̀ yẹn gan-an mo ti miss you already. no miss ẹ. mo ti rò mọ́ pípa mo ṣe máa bẹ̀rẹ̀ for that two days. mo ah. ti jìnnà jù fún mi o. ó bẹ́tà tó wájú. Mm. n ò lè ṣe oúnjẹ o kí ló máa jẹ. o ò tó bẹ́ẹ̀. Ah o ò ní sóúnjẹ fún mi. ṣé mo mọ̀ pé òun bọ̀ padà lé mi. ẹ tó bá wọn kì í mò ń bọ̀ kó yẹ kí ẹ̀mí yẹn sọ fún ẹ tó bá jẹ́ mi níṣẹ́ mi mi ò ti ní sọ fún kọ́kọ́ mi ti ń bọ̀ lọ́nà. wàá jẹ dodo àtẹyìn. bọ̀tẹ́ ń tèmi mọ́ ẹ̀ mọ́ ni pé òun kì í gbowó náà. ẹ máa ń ju lẹ́ẹ̀kọ̀ọ̀kan bọ̀ ọkọ̀ lè máa pọ̀ ẹ̀ níwèé. kò sí fún lẹ́nu. disrespect ni. n tó ń ta lásọ fún mi ni pé mm, kó rí mi pẹ̀lú ọwọ́ obìnrin kan sí òde gbowó ẹ̀. Mm, ó depend lórí bó bá ṣe present ẹ fún mi. ó kì ká sọ pé àfẹ́ra kọ. Ah, ah. ó ṣe máa lẹ́ẹ̀ fẹ́ra ah. báwo nìyẹn tí o bá rí mi pẹ̀lú ọkùnrin ní twitter ń jẹun tí mi ṣàlàyé fún tẹ́lẹ̀ kí ló máa rò. máa pẹ̀yìn méjèèjì ni màá dẹ̀ bọ́ síta bá para mi. <laughs> ẹ ẹ ṣe máa gbìyànjú rẹ tó sọ fún mi tẹ́lẹ̀ àgàgà tó wá jẹ́ kó mi kọ́ lọ sọ fún mi kó lọ tí mo kọ̀ ní nípa yìí bẹ̀ ẹ́ ó mọ̀ náà ó. o sea. Oh. Jọlá. Dìde jẹ́ kí n sáré lọ fọ̀ kí n lè tẹ́ dúvé mi. Wọ́n mọ̀ wí, máa tẹ́kì ẹ̀ fúnra mi. Ìtúyẹ̀ ni mi lè ṣe mú mi púpọ̀ lálẹ́ nítorí ẹni mi ṣe mo mọ púpọ̀ èyí tí mo lọ sí tọ́ẹ́lẹ̀tì gan kó tó di pé mo sùn àtọ̀ mẹ́rin ah irú kí lè bá ọ lọ òun kí n máa tọ́ ilé ah. ìfọlástọ̀ ṣáà dìde kí n ká kíní kí n lọ dà sínú washing machine torí òun ṣe nǹkan mi dìde. I'm sorry dear I'm sorry stop please stop dìde jọ. ẹni lórí onífìlà so màmá máa dé yá mi ṣe ẹni tó máa bá mi kalẹ́ ní kíyàn make i no marry failure torí bó pẹ́ títí ọ̀la mi ṣì ń bọ̀ ilé mi á kún fàyọ̀ borí bá pẹ́ nílé adìrẹ. ọmọ àṣìkà ni ọmọ agbọ́dọ̀ sẹ́yìn náà lórí ọ̀rọ̀ ilẹ̀ bàbá yín ni mo torí ẹ̀ pé mo ti ń pàkíyèsí pé àwọn kan ti ń wọ orí ilẹ̀ yẹn ó má wàá di pé ṣe la máa déédéé rí wípé wọ́n ti kọ́lé sórí ẹ̀ o tí mo ṣe pè yín ni wípé ká mọ kí la fẹ́ ṣe sí i kí lè má lọ bọ́ sọ́wọ́ ẹni tí ò mọ̀ gbà tó débẹ̀ o. Ah, ah, ah, àwọn oníkọjá àyẹ̀wò nìyẹn irú orí burúkú wo nìyẹn ṣáwọn náà nílẹ̀ ni àbí wọ́n mọ̀ gbà ti dádìrà lẹ̀ a ní gbà fún wọn ni o gbogbo nǹkan tó bá gbà ní kẹjẹ ká fún wọn a ní gbà. ẹ mọ́mì kò ń ṣẹjọ́ wọn ẹjọ́ wa ni a kò lè gbélẹ̀ sílẹ̀ ká má ṣe nǹkan kan sí i tí ẹ bá ṣe nǹkan sí àwọn tó nílò ẹ ká tó ṣẹ́jú pẹ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí ń kọ́ lé síbẹ̀ ni tọ́wọ́n dẹ̀ rí pé anybody ò kọbi ara àbẹ́ anybody ò wá ó ti di tiwọn nìyẹn àwa dé ọ̀rọ̀ cost ẹ̀ máa lọ máa bọ̀ obvious thing nìyẹn o tíyàn bá ti lọ bẹ̀rẹ̀ sí ni máa kọ́ ilé ẹ̀ lórí ilẹ̀ wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ eh, but nísìn èmi broke kan like really broke bó tá a máa fi gbálé gbọ́nà náà yẹ kí n ṣe lè rí bí one million ti máa kólẹ̀ àwọn àbúrò mi á dẹ̀ ṣe ìtókò mo mọ̀ pé àwọn ò ní nǹkan tó fẹ́ fi sí náà. ṣé ti ẹ̀rí sista mi when it comes to ọ̀rọ̀ owó ẹ má wulẹ̀ pè mí sí ṣí gbáìn mi ò ní mm. ẹ̀yin náà ṣàmọ̀ pé mi ò ṣiṣẹ́ mm. ọlọ́dẹ̀ wa bá wa ṣe o ti múlẹ̀ obìnrin lọ lórí ẹbí oh. tiwa so ọlọ́run á máa ràn ẹ́ lọ́wọ́ orí mi á máa pèsè fún ẹ. hello. yes ẹ fẹ́ bá mọ́mí sọ̀rọ̀ mọ́mí ẹ jẹ́ ká lọ sọ́ńtà ẹ ò dàn.

ta ló ní kó bá mi sọ̀rọ̀ tó fún mi gbé mi yá kò sọ ní bọ́dọ̀ tó fẹ́ mi sọ̀rọ̀ mo fẹ́ bá mi sọ̀rọ̀. ẹ gbà mí kí ló fẹ́ bá mi sọ tó ò lè sọ nù ilé. màmí tí n bá sọ nǹkan tó wà ní ẹnu mi nínú ilé yẹn inú ilé yín yẹn kò gbà mí one second láti dàrú. Ah, ọlọ́run wa ní fún ẹ ṣe ah, ni wàhálà yìí ẹ gan ó dáa kí lẹ wá fẹ́ sọ o. màmí ṣé tí gbéraga ni ká pè fún sísítà mi ni àbí wọ́n oppress wa. lọ́nà wo. ẹ wá kí ló ṣẹlẹ̀ gangan ẹ ti sọ̀rọ̀ ẹ̀yin sọ̀rọ̀ lọ ni ẹ ti parí ọ̀rọ̀ yín ẹ àwọn máa fi mọ́ mílíọ̀n náírà lẹ̀ because àwọn ò lówó lọ́wọ́ ẹ jọ ṣé tó bá lówó lọ́wọ́ ẹ lọ lọ fẹ́ gbé sílẹ̀ gangan náà ẹ lọ ló wà lọ́wọ́ àǹsí mi gangan ló ti gbéraga wọ́pọ̀ tó tó yìí kí ló dé àfi bíi pé àwàgàn ò ráyé wá ṣé wọ́n mọ iye tí èmi kó wá síbí yìí ni àbí wọ́n mọ iye tí mo máa transfer sí yín. ó parí. ah no. ibi tọrọ wa gan-an ni òun ti sọ iye tóun fẹ́ gbé kalẹ̀ ìwọ gẹ́gẹ́ bí ọmọlúàbí tó jẹ́ àbúrò tó tó ilé ìwọ ló máa sọ tí wọ́n fẹ́ gbé kalẹ̀ kò sí jáàánú tó wà ní. mami ìjà wà ń bẹ ah, kí ló máa ń mú ọ tó pé kó tó sọ̀rọ̀ bá ti bẹ́ wọ́n ti bẹ́ àwọn akẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ èmi ni first born èmi ni màá kọ́kọ́ sọ̀rọ̀ kí ló dé. bẹ́ẹ̀ni ó dà pé nǹkan ti ń ṣe sísá mi. nǹkan kan ò ṣe ìwọ ibi tá a bá dẹ̀ ti pè lórí orí ló máa jẹ́ for life. torí mi ìmọye tó kólẹ̀ tó máa ní kí kólórin má play mọ́ kí ló dé àlẹ́ ìlò lẹ́yìn fẹ́ kó lẹ̀ kó sí jà náà. èmi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ mọ́ ṣáàrí ní tiẹ̀ ń bí mi lọ́wọ́lọ́wọ́ mi ní nǹkan kan tí mo fẹ́ sọ mọ́ ní pé kí n kówó lẹ̀ yẹn ọkọ mi ò tẹ̀sí mímọ́. ó dá ọjà wọlé ká lọ parí ọ̀rọ̀ tá à ń sọ. kí n ṣe kí ni. mo ní kó wọlé ká lọ sọ tá à ń sọ. màmí tí n bá padà wọnú lé yín yẹn lọ á jẹ́ pé olórí ọmọ àlè ni mí bẹ́ẹ̀ ni mo sọ fún yín màmí. <laughs> báwo tó o bá wá ṣe bẹ́ẹ̀ yẹn lọ délẹ̀ a jẹ́ pé lórí ọmọ àlè gan ni ọmọ àlè tiẹ̀ ni ẹ́ ah ah irú ọmọ wo lélẹ̀ báyìí o kò mọ nǹkan tó ṣe àfikún bàjẹ́ ah ó ní mo ti rán ọmọ ìgbín náà ah kò kan gbọ́ ọ́ nínú. pẹ̀lẹ́ mà. ṣé jàre ọkọ mi. àfi sùúrù tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí lọ́ládé lọ bá mi sọ níta kò ṣeé máa sọ. ó ń bínú torí mo fún yín ní one million naira àbí. ṣé pẹ́ gbọ́. màámi a gbọ́ a gbọ́ dáadáa èmi fẹ́ wá bá yín tí ó bá ṣe pé sítámi tó ní kí n máa bá yín bó lẹ ti rọmọ yín yẹn náà ó ti bàjẹ́ ju kí ló dé kí ni ìṣòro ẹ̀. ó ti tú ẹ. ẹ wo mọ́mì ẹ ṣáà máa gbàdúrà fún un torí irú ayé tó ń gbé yìí ò yé mi rárá o ẹ kí ni ìṣòro ẹ gangan ah, ayé tó ń gbé yẹn ò dáa o. sísá mi ẹ jẹ́ máa wò ó ti yín lójú yín lẹ́yìn yín ti yín ni mò ń ṣe o ẹ mọ̀ pé yín ni mẹ́ńtọ̀ mi ẹ̀yin dẹ̀ ni róòmù dẹ̀ mi so nǹkan tẹ́ bá ti ṣe báyìí òun náà lèmi ṣe ń tèmi mi ò ní wàhálà kankan ẹ mọ̀ pé nínú ẹbí mi màámi ọkùnrin ló lórí ẹbí wọn bọ nínú fámìlì tiwa obìnrin ló lórí ẹbí tiwa tó ń ṣe nǹkan tó jẹ́ pé ọkùnrin mi ò lè ṣe ọmọ kan ṣoṣo bíi one twenty màámi. ó ti tó ó tó aláròye. ẹ wọ́n mi bí mo ṣe sọ náà earlier on máa send one million naira sí àkáǹtì yín mi ráyè ọmọ yín torí tí bá fi tí bá fi dídá ti tì ní mi ní ṣe ah. torí ẹ̀yìn rẹ̀ bí gbogbo wa hmm. màá tún máa ojú sí yín. ẹ wọ ẹ ọ̀ṣun ìfẹ́ tí wàá lọ náà ní ìfọ́nà ojoojúmọ́. ẹ ẹ eléyìí ò ṣe mọ́tò ìkéré eléyìí kọjá ọkọ̀ ìkéré ọkọ̀ ńlá lélẹ́yìí ọkọ̀ ńlá gidi. lára àwọn ọ̀rẹ́ mo múlò ó ní pé tí kò bá ń dòní lọ́wọ́ ká tó jó nǹkan so gbàtí lórí yìí wọlé ọ̀ka owó rẹ̀ kí n fẹ́ fi ṣe ẹ̀rìn làmọ́ ni wọ́n tó wí wí ìyẹn kan dúró kókó mẹ́ràn ọkọ̀ ló wà ní. bas kò ń jẹ́ kó sí fún ẹ o ẹ tó bá gbà á ẹ náà kò ń jẹ́ kó sí fún wọn. ẹ orí mi rè ọlọ́run ṣe déyìí bá mi náà. ẹ ẹ ẹ ẹ wo rẹ wo ye dúró lẹ wo ye fún. o dúró lẹ wo ye dúró. ah nǹkan ọ̀gbìn ìwà ìgbóná ló ń ṣe yìí. báwo ni ìyá wà náà. orí kan tí Fẹ́mi ẹsẹ rẹ. ntọ́lọ́ ń ṣe rẹ o ntọ́lọ́ ń ṣe rẹ o. ẹni wọn á lò. àmì o ìyá mi ẹsẹ àmì o àmì o ẹwọ so ọ̀rẹ́ ẹbí kọ pé bá ti di ọ̀lẹ káwọn gbòòrò kàdọmù kàdọmù lé lórí àti sùn kàdọmù lé lórí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ kọsẹ wò. kọsẹ wò. <laughs> díẹ̀ díẹ̀ díẹ̀ bọ́ṣẹ́ wò ó ti yẹ gbogbo ṣá lọ sí. eba ezi tasuma ọkọ ẹ náà ni ọkọ mi ọkọ ẹ ni. ládé ládé jóná ṣàlàyé fún mi kí ni o gbóṣe tó pàfọ́ọ̀mù tá à yẹn náà ìranu ló pàfọ́ọ̀mù tá à yẹn náà dàmínú. kò ṣe mí ṣe nǹkan tó ń sọ òyìn rárá sísá mi ni o wọ́n mà tún ti gbẹ́sẹ̀ wọn dé o gbà mí lọ́wọ́ woman yìí o ọ̀rọ̀ sísá mi yóò wá yé mi mọ́ o mítìn la lọ ṣe nípa ọ̀rọ̀ ilẹ̀ dáàdì pé ká mọ̀ bí a ṣe fẹ́ kọ sísá mi ò tiẹ̀ jẹ́ kẹ́ni bọ́dì sọ̀rọ̀ wọ́n ní mo máa fi one million naira lẹ́ẹ̀ka kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ìgbéraga ti pọ̀ jù kí ló dé ah, ṣáwa yìí gan ọ̀rọ̀ ayé wá ni ẹ gbà mí. jẹ́ sọ̀rọ̀ jẹ́ sọ̀rọ̀ ah, kí ló ṣàgàn náà ah ìbéèrè kan fẹ́ bí ẹ̀jọ̀ tó lọ ṣé ńgbà tí ẹ̀gbọ́n ẹ tí wọ́n fi wọ́n mílíọ̀nù náírà tí wọ́n sílẹ̀ ṣé wọ́n ní kó má fowó lẹ̀. ẹ̀wọ̀n ò ní má fowó lẹ̀ ṣé dandan ni kọ́kọ́ kọ́ sọ̀rọ̀ ni gbogbo ibi tó bá dé ọ máa ṣàyà gbangba ni ọ máa kọ́kọ́ sọ̀rọ̀ ni kí ló dé. má rush mi ṣé wọ́n ni ẹ̀gbọ́n ni àbí ẹ̀gbọ́n ẹ̀lẹ́gbọ́n ẹ̀ dámilò tó ń ṣe tó ń ṣe tó ń wà ìgbéraga kí ló ṣẹ́gun náà onílara onígbéraga ni ẹ ẹlẹ́tanú dẹ̀ ni ẹ ìwà ogbó wà bàjẹ́ yé ọwọ́ ló wà kí ló ṣẹ́gun náà sista mi á gbà ikọ́ tí máa fojú wọn rí kó máa ṣàyàgbàgbà sí gbogbo nǹkan yẹn á wẹ̀ ẹni tí mò ń sọ fún wọn ni torí mi ò rò pé ó yẹ kó kún ẹ bọ̀ bó ṣe pè mí yẹn ló bí mi nínú kò yẹ kí n sọ ẹni tì fún ẹ tí bá dé mo mọ̀ pé mi náà ló máa dálẹ̀ bí. mo ti gbọ́ ọ̀rọ̀ tí ò tọrọ yẹn tí ò tẹ̀ tó kọ́ kó máa sọ fáwọn èèyàn ló wá gbé yẹn wọlé again bó ṣe ń bọ̀ tí mo sọ pé ọ̀rẹ́ mi rèé o ó ẹ̀ṣẹ̀ ra mọ́tò ni o báwo lè ṣe sí o ò sì sọ pé congratulations àdúpẹ́ wa abáyẹyọ o ò lè sọ yẹn. bọ́dé ẹ ṣé mi kí wọn ni bí báwo. mo ní ẹ̀mí wọn àlò. nígbà tó sọ ẹ̀mí wọn àlò ṣé bóyá sọ̀rọ̀ sí lè àbò ní ẹ̀mí wọn àlò òdòwó lọ́bẹ̀. ẹ ṣé kí n yọ ọ̀gì wọn ni. àbẹ́bí jẹ́ ìyàwó lé wọn kí ló rà kán pè ní mọ́tò wọn rà rò yẹn wọn pè ní mọ́tò ẹjọ́ tó máa rà jẹ́ ti kó máa máa gbé káàkiri àdúgbò ni. màmá kú báyà bí kí ládé máa pa mí o ládé máa pa mí máa pa mí kí ló dé gan náà kí ló dé gan náà. ṣé fẹ́ gbọ́ ṣé o ti rọrẹ́ pin ni àbí ó mọ nǹkan tí mo lè ṣe fún ẹ kí lè ní ìtọ́ṣu jọ kí ni nǹkan tí ọ̀rẹ́ ẹ rà ó ra mọ́tò mọ́tò ọkọ̀ gan lọ́pẹ̀ tó rà kò ń ṣe mọ́tò ó ra ọkọ̀ jọ má bínú ṣé ọmọ nǹkan tí ọmọ nǹkan tí lè ní ìbáṣe ọmọ nǹkan tá a lè dà lọ́la ni ó rọrọ́ ẹ pín ni jọ tó bá yẹ pé jẹ́ẹ̀tì ló ra nǹkan ó mọ̀ máa ṣe rálì káàkiri bóyá kí n ọ̀gì ẹ̀ ṣé ẹ ti ẹ̀wọ̀ ọlọ́rọ̀ sísá mi yàn ó yìí bí mi nínú ó yìí bí mi nínú ara mi ò gbà á mọ́sẹ̀. ṣe gan ni sir god bless you sir kò sí wàhálà sir ó máa bẹ̀rẹ̀ monday náà nìyẹn sir. oh you are the best sir thank you so much sir all, all, right sir all right sir Ha, ah, Remi, mm? congratulations ọ̀gá mi ti gbà pé kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní monday are you not happy. mi ò ní interest lórí ẹ̀ ni. ìgbà tí mo pè ẹ́ pé kó o bá mi wáṣẹ́ mo sọ irú tí mò ń wá fún ẹ mo ní pé iléeṣẹ́ tán bá ti lè fi mí ṣe md àbí kó fi mí ṣe managing director iléeṣẹ́ mi ò lè ṣe. mo you will start from somewhere ibì kan ló ti máa bẹ̀rẹ̀ what are you saying. ògbọ́n nǹkan táwọn kan sọ ni wọ́n ní pé bí mo ṣe máa ṣe nǹkan mi kò yí padà bí mo fẹ́ ṣe tèmi nìyẹn. thank you. you are a fresh graduate for crying out loud post tí wọ́n offer èyí kò sí nǹkan tó bad nínú ẹ̀ eh? as times goes on wọ́n máa promote ẹ. i said I can't do it. ah <laughs> ẹ gbà mí o ṣe ṣe tán o fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ o fẹ́ di managing director just like that who does that o ní any experience kankan whatsoever kò sí nǹkan tó kàn mí bí mo ṣe fẹ́ ṣe nǹkan mi nìyẹn ṣó ti gbọ́ Fọláwẹ̀ yọra pè mí kí ló ṣẹlẹ̀ ṣé mo dákú ni òun ni Fọláwẹ̀ Fọláwẹ̀ bá mi wá ṣe iṣẹ́ dáadáa bí mo iye tó fẹ́ máa fún mi bẹ ṣé kí n máa gba twenty thousand lóṣù. ẹ wo bẹ́ẹ̀bì tí mò ń jà lámbá Fọláwẹ̀ oh my god ẹ mi, mí ìwọ fresh graduate o ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ for the first time o ní managing director ló fẹ́ iti wo i don't even ìdè wọ́ọ̀rì kọ́mọ ẹlẹ́ran máa jẹ́ egungun ìdè wọ́ọ̀rì mi kọ́mọ aláṣọ máa wà kísà àṣẹ ìdè wọ́ọ̀rì mi ìdè wọ́ọ̀rì mi. ọlọ́ládé mi arẹwà tèmi nìkan sórí tó bá ṣe ṣe ni o tó bá tún ayé wa èmi ọlábọ̀dé màá sọ fọlọ́run pé olódùmarè obìnrin bí kí ni mo sọ obìnrin báwo ọlọ́ládé gan gan gan gan gan mo fẹ́ gẹ́gẹ́ ìyàwó mi. thank you you can say that again but ẹ̀sà ẹ̀ ti pọ̀ jù bọ́dé nǹkan tó bá wà lọ́kàn ẹ̀ ni kò sọ èmi ń sà. ó ń sà mí nà. tó bá rí bẹ́ẹ̀ bọ̀ mi ò sa nǹkan tó wà lọ́kàn mi gangan òun ni mo sọ yẹn. Hmm? and anyway ìyẹn by the way ehm, Ládé ṣó lè ṣe kankan fún mi. Ah, ah. kí ló dé tí mi ṣe lè ṣe nǹkan fún yín tí kinní yẹn bá wà níkàáwọ́ mi kò sí nǹkan tí mi lè ṣe fún ẹ even màá tún ṣe jù kọjá ṣe rán mi torí tó bá ṣe fún mi inú mi á dùn tó bá dẹ̀ ṣe kinní yẹn ó máa ràn wọ́n gan fúnra rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni jọ ṣé o lè change change àwọn ìwà tó ń wí ṣo lè change ẹran tí mò ń sọ òye ẹ kò má pretend àwọn ìwà tó ń wù kì í ṣe nǹkan tó dáa ìwà bíi kéèyàn máa lára èèyàn kéèyàn máa ní àfojúsùn kéèyàn máa ní bíi péyàn lójú àwọn péyàn ṣe gbéraga ni ẹ àwọn ìwà yẹn ń ṣe nǹkan tó dáa kéèyàn máa ṣe nǹkan tí ò tó kó máa pera ẹ tó yẹ pé tó bá ṣe lọ bẹ́ẹ̀ yẹn kì í ṣèwọ nìkan ló máa kó bá ó máa kó bẹ́ẹ̀ mi gan tí mo jọkọ ẹ. for instance wọ́n ọ̀rẹ́ mi tó ra mọ́tò tó bọ́ lọ́jọ́ ìwọ́n bó ṣe ṣe sí. èmi ò wọ́n gẹ́gẹ́ obìnrin tó jẹ́ tí mo pé aya rẹ lè máa lè máa lè mọ wọn ẹ sí lọ́dọ̀ tèmi ó ṣe kọsẹ̀ báwa mọ ẹ̀kọ́ ẹ kí n kọjá pé kó ọ náà dunú pẹ̀lú ẹ ní kó ẹ kó yọ pẹ̀lú ẹ. gbogbo àwọn nǹkan yìí tó bá ń lọ bẹ́ẹ̀ tó bá ń lọ bẹ́ẹ̀ kì í ṣe ìwọ ní ara ẹ̀kọ́ lọ́wọ́ kó bá wà fi kó bèbí náà tó mú jọ kọ ẹ. now I know ìsìn gangan ni mo ṣe mọbi tó ń bọ̀ lọ ṣé mọ́tò lọ́rẹ́ ìra mi ìyẹn ló pè ní mọ́tò jọ kí ló fún ẹ ní àṣọwáǹsì wípé èyí tó ju ìyẹn lọ ò níra báwo ni ìyẹn jẹ́ mọ́tò mọ́tò gidi. má sọ bẹ́ẹ̀ ara nǹkan tí mò ń sọ fún ẹni tí mò ń bá sọ má sọ bẹ́ẹ̀ yẹn àwọn ìwà yẹn máa ń dàbí pé ó máa jẹ́ pé bí abẹ́yẹ onílára ni wọ́n tọ̀rọ̀ ni mò ń sọ fún ẹ kì ṣe kó tó dáa. mi ò lè change because nígbà tó ní kí n change nsìn kí ni mo fẹ́ change sí because ìwà tèmi ni mò ń wù yìí tó bá ní kí n change nsìn ṣo fẹ́ sún mi kí n lọ máa wùwà oníwà. Ládé èmi kọ́ ló máa sọ fún pé wà ló ń wò mi ò ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀ o má gbàgbé pé kó dé pa fẹ́ra rẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó àti déètò òwòdè wúwà báyìí òwò náà mọ̀ ibi tí wàá tó bá lọ ti gbé gbá ìwà yìí ni mò ń sọ pé kó lọ jùlẹ̀ padà síbẹ̀. fine ó ní ìgbà tó ti fẹ́ mi kó tó fẹ́ mi a date fine a date nígbà tí mi àti ẹ̀ ò jọ gbé tá a bá jọ gbé lọ bèrè ìwà mi lọ́wọ́ màmí wọ́n máa sọ pé ìwà mi ni mò ń wù yìí ò ń wù ọ́ níwà hmm. ẹ sọ nǹkan míì. ẹ sọ nǹkan kò yé mi nǹkan tó ń sọ ìwà mi ni mò ń wù yìí mi ò mọ bí mo ṣe lè wà oníwà. wà á ní. yes dear. kò lè change. àbọ̀dé ṣo fẹ́ kí n change sí wa oníwà ni ìwà mi gbogbo ni mò ń wù yìí mi ò dé rí nǹkan tí ò dáná. kí ni mo yọ kí ni mo yọ ire ni mo yọ ọ̀la ni mo yọ kí ni mo yọ ló ṣẹlẹ̀ pẹ̀lú iṣẹ́ tí ọ̀rẹ́ ẹ̀ ló ń bẹ̀rẹ̀ tó sọ pé ó ṣe. màmí mi lè ṣerú àwọn ṣáradà àdá bẹ́ẹ̀ yẹn iṣẹ́ tó bá mi rí yàn make sense. kí ló dé. màmí iṣẹ́ yàn make sense jàre secretary lásán ló fẹ́ fún mi ordinary secretary. ṣé secretary ò wá dáa ni iṣẹ́ dáadáa ni kódà ó máa lọ́fíìsì tiẹ̀ àbí èwo ni o tó ń wá ń sọ sílẹ̀ nù sí ẹ kí ló wá fẹ́ ṣe o tó bá ṣe secretary. mami ordinary secretary lásán náà fún mi báwo lóye máa ní kí n wá ṣe secretary kí n máa gba twenty five thousand lóṣù lọ́fọ́ ni. ẹgbẹ́ mi secretary náà dáa ibi kan ló ti máa bẹ̀rẹ̀ pàápàá wọ́n ní iléeṣẹ́ yẹn gan pé iléeṣẹ́ tó tóbi dáadáa ni ìgbà mélòó náà máa fi promote ẹ síwájú tí wàá náà díyàn ńlá ẹ ò dá póòsì wo ló wá expect kan fún ẹ. mami tó bá ti lè fún mi ní managing director iléeṣẹ́ yẹn kan gbàgbé ẹ̀ mi ò lè ṣe màá wáṣẹ́ mi màá bọ́ sí gbòòrò ń sìn màá wáṣẹ́ mi ni mi ò lè ṣe é managing director ṣó gbọ́n tó sọ lẹ́nu ṣó dùn létí ìwọ gan ó jẹ́ bí iléeṣẹ́ bàbá ẹ̀ bàbá ẹ̀ gbé kan kalẹ̀ ló bọ́ síbẹ̀ ló máa ṣe o fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tó ìbẹ̀rẹ̀ iṣẹ́ o ló fẹ́ ti bmd bẹ̀rẹ̀ ó dá ń gbàtọ̀ bá dẹ̀ fẹ́ ṣe promotion o póòsì wo náà máa fi yín sí o. èmi ò mọ̀ póòsì tó bá wọn ọkọ fún mi sẹ́yìn náà wà tí mi ń ṣe iléeṣẹ́ tó ti ń ṣe àwọn ní md bẹ̀ nǹkan táǹtí mi bá ti ṣe òun ni mo fẹ́ máa ṣe ẹsẹ̀ táǹtí mi bá ti gbé òun ni mo fẹ́ máa gbé tó gbé kí ìyá kankan náà bàbá kankan náà ló bí wa àmọ́ sòǹgàn ni mẹ́ńtọ̀ mi sòǹgàn tó bá ti ṣe báyìí òun ni mo fẹ́ máa ṣe lẹ́gbẹ̀ẹ́ wo ìtàn ẹ̀ má mi kò sọ̀rọ̀ mi ẹ̀ gbàgbé màá wá mi ẹ̀ fọkànbalẹ̀. ẹ ẹ gbà mí ṣé ọmọ ọdún tí ẹ̀gbọ́n ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó fi di pé wọ́n promote ẹ̀ títí tí tó fi débi tó wà ní ṣé ó sọ fún ẹ pé ìjọkọ̀ tó ń débi iṣẹ́ yẹn náà lòun ti fún òun ní post tó ń wáyé aláìní kan ṣe yẹn ṣé tí mo bá sọ wípé ṣé bí irú eléyìí ni mo wá ń sọ ni á ah, dáa kó tètè lọ gba iṣẹ́ yẹn o. ọmọ ẹ̀wẹ̀ fún mi lẹ́mi ò lè gbaṣẹ́ yẹn ṣẹ́ sóúnjẹ abẹ́ẹ̀ sóúnjẹ bí ń pa mí mo ti jáde látàkó tẹ́ ẹ̀ sọ ìkó bá mi mi ò lè gbárù iṣẹ́ bẹ́ẹ̀ yẹn tó máa fún mi twenty twenty thousand lóṣù lógún fẹ́ máa fẹ́ yẹn gan bẹ̀ ṣẹ́ sóúnjẹ abẹ́ẹ̀ sóúnjẹ o mi ò lè ṣerú iṣẹ́ yẹn o. Ah, mo ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ ní ìsìn pọ́lọ́wọ́ kẹ́ni aláìní kan ṣe ọ̀lẹ ọ̀lẹ alápá máa ń ṣiṣẹ́ onírànù burúkú ọ̀dẹ̀ èèyàn náà fi ń ṣe mẹ́sẹ́ńgì àmúbiṣẹ́ wọ́n fi tayọ̀tayọ̀ gbá ní ibi bọ́bọ́ ti gbárù eléyìí gàrí ó bẹ̀rẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tá bẹ̀rẹ̀ iṣẹ́ òun wáṣẹ́ managing director ah mo ni mo ti wá kóró àwọn ọmọ ìbá ìlú àbírò kí lè lè bá ìlú. ọ̀dẹ̀ kí ló jẹ rẹ̀ kí ló gbà kékeré ó sọ̀rọ̀ tó fọ́ọ̀nì ó sọ pé kí ni ṣé kí n bá rẹ̀ rìn báwo ni ìgbà ẹ ṣe wọ́n kẹ́ ọ̀pọ̀fọ̀lá yín o ṣáàkì mi ojoojúmọ́ dẹ̀ lèmi béèrè yín lọ́wọ́ sísá mi sí wàhálà ṣe ní béèrè yín àti mi ṣe ẹ̀ jíṣẹ́ fún wọn pé mo máa ń béèrè wọn gbogbo gbà ni. Ìjọba ìgbà wo wọ́n débi? Ah. Mo rò pé ó sọ fún mi pé mọ́mì ti mọ̀ pé mo wà lára dè ní àgbà wò. Ah, rárá o, mo kàn wọlé mo gbómi jáde fún yín. Ah, ẹ rọ̀ <laughs> bá. Yes ma. ti yé mi ìyàwó ẹ ó ti pẹ́ kó tó di pé <laughs> ó wálé ló bá ní kó fi yẹn wá kúkú ṣe kí ni kó wá mú lọ bí. not not really not really mo wá sí ọ̀dọ̀ láre òun náà dẹ̀ sọ fún mi pé òun ní family meeting bí sọ bí mo ṣe ṣe tán lọ́dọ̀ láre òun máa wò pé mi ìmọ̀ bóyá ó ti ṣe tán bí kí n yà kí n wojú wọn <laughs> pé bóyá mo lè máa. má gbé wọn lọ. Mm. ẹ parí ẹ. mo ti ti ṣetán rárá. o ti dà báyìí o mọ̀ ọ́ rìn o bá wa lẹ́nu ọ̀rọ̀ náà. ṣé ìyàwó ẹ ti sọ fún ẹ pé a fẹ́ ṣe ọdún kẹwàá tí bàbá wọn ti kú. oh remembrance daddy right. ó sọ fún mi o ó sọ fún mi wọ́n rántí sọ yẹn wọ́n rántí sọ yẹn bẹ́ẹ̀ ni mo lè sọ fún kókò sí wàhálà ló àwọn ọmọ ọjọ́ rò. Mm, bẹ́ẹ̀ ni ó ní pé ká má wọrí pa everything tá a fi ṣe ìyẹn náà dá. Did you not say that? If Mọ́mí, hmm? ẹ máa ń ṣe àwọn nǹkan ní tèmi ò láìka. Kò dẹ́ ń ṣe gbogbo nǹkan ni mo gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sí. Ah, nígbà tẹ́ pay pé ẹ ti conclude pẹ̀lú ọkọ àǹtí mi anti mi. Ipa àwọn lọ́fẹ́ gbé gbogbo pàtí tẹ́ fẹ́ ṣe. So kilo ló dé tẹ́ ṣe mommy. mí tì mọ́mí? Ẹ gbà mí, ẹ gbà mí, ẹ ń wò mí ìrànlẹ́. mi ò sí mi? Eh, nígbà wo ni mo pe ọkọ àtìyàwó jókòó tá a ti sọ tẹ́lẹ̀ ṣé nígbà tí ò dùn ẹ́ ibí náà ni mo ṣẹ̀ ti ń bá wọn sọ̀rọ̀ yìí sísìn àbí kí ni yẹn. sista mi ẹ máa ní sùúrù dà o ṣebí mọ́mí ṣe ń sọ̀rọ̀ yín sí ni gbogbo aládé ń fi ti ara wa gbọ́ ẹ wo nǹkan tẹ́ bá ti ṣe òun lèmi ṣe o ṣọwá ṣọwá òkè ṣá ta ló ń jẹun tájá ń jùrù mo ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ irú àrífín wo leléyìí. ló gbà lọ́rùn njọ́ tí n bá tún ti ń sọ̀rọ̀ tó bá gbé ẹnu ẹ̀ sí ọ̀rọ̀ nǹkan tí máa ṣe fún ẹ̀ ń jẹ́ òní láìkẹ́. kì í ní dábẹ́ ẹ fẹ́ dàgbẹ́nu sọ̀hún ó ní mú ẹ. lọ́ládé nǹkan mi wà bẹ́ẹ̀ ni kí la gbé kí lo jù calm down now ṣó wàá òkè ṣá ẹ gbà mí kẹ calm down now. Ah, ah, ẹ wà òkè o. èmi ni mi wà òkè. babe stop stop. ẹ mọ reason. Ah nítorí mi mi ni mo mi mo ṣe mistake mo rọ̀ tó wà lẹ́yìn torí kò ṣẹ̀ṣẹ̀ ń ṣe àkọ́kọ́ kì í ṣe kejì tí màá sọ̀rọ̀ tí Lọ́ládé máa fẹ́ try láti fẹ́ wọ́n mi àbí kò embarrass mi. so mi mọ nǹkan tí mo ṣe fún Lọ́ládé mi mẹ̀ṣẹ̀ tí mo ṣe o so ẹ jọ ẹ bá mi bẹ lọ́ládé. stop jare baby. no no no no no wọ́n orí tí ó bá ti wà lókè èèyàn kò kì í fi tẹ̀lé orí ni ẹ́ olómọ tó ti rí wàhálà àtàwẹ́wẹ́ fi tiẹ̀ sílẹ̀ kí ló dé gan. kọ́kọ́ máa fi mi sí sọ̀rọ̀ mi because ilé ọkọ kan náà lè ná o. àwọn ẹ̀dà ta ló ń sọ̀rọ̀ ẹgbẹ́ inú burúkú sọ̀hún. Ah, èmi ṣe ń wáyà ni o. àwọn náà <laughs> kí ló lè tọ́wọ́ inú pẹ́lẹ́ ìkọ́nà ẹ́. ọ̀pẹ ìyàwó léèyàn kan ní mi láì gbogbo. ẹni sùn ẹni sùn mẹ́jọ ẹjọ wọn bọ̀. Ah. kí ni màá fọ́ ní ìgbà nìṣà ẹ wò àǹtí mi. ìyọ̀wọ́ jẹ́ látara òyìnbá tún wọlé wá tún do ogun kí ló ṣẹlẹ̀ báyìí. Ah, ah. ìyá mi ìwọ àti tani kí ló fariwo. mọ́mí ẹ̀ka lẹ́jà rẹ̀ mo ń bọ̀ ọ́n sì mọ́ láwọn aráàlú náà ń sọ̀rọ̀ ọmọ ẹ̀pọ́n tó fẹ́ ṣòro lálẹ́ ṣé wọ́n tàbá jáde ṣé kàdé má rí léwọ̀ mọ́ ni. Ah, ẹ gbà mí ẹ ṣé bí wọ́n ti máa ń lu aago tá a ti máa mọ̀ tẹ́lẹ̀ ni. mọ́mí kò yé mi mọ́ o àwọn ẹ̀rí pé dàgbẹ́ láwọn àlejò jẹ́ ní kọ́sọ̀ ọ̀dọ̀ yín kan máa wulẹ̀ lọ́lé tẹ́lẹ̀ àwọn ará bí. ọlọ́run ò ṣe é dúpẹ́ o láìsí wa ó dàárọ̀ nà. ó dàárọ̀ o. Ah, ah, èmi ò ṣe bẹ́ẹ̀ wọ. jíjẹ́dì tí mo jẹ́dì ń tọ́ máa ń sọ fún mi ń ta ní sin ni pé kòkò <laughs> máa ké. Ah. wọ́n ṣe sọ fún bẹ́ẹ̀ ni lálẹ́. mọ́mí èmi ń lọ lé o because mi ò sọ fọ́kọ mi pé màá sùn ta. ẹ wo á kó o pe ọkọ ẹ lórí aago pé o wálé o ẹ má sọ mí do lórí burúkú kò sẹ́ni tó ń jáde ń bí ìlàlẹ́ yìí. ìwọ wọlé tètè lọ dáná oúnjẹ kó o lè tọ́jú gbogbo àwọn yàrá yẹn torí àti sùn ẹ ti gbọ́ mi báyìí. àwọn tó ṣẹlẹ̀ ni pé mọ́mì. ẹ tiẹ̀ máa mọ bẹ́ẹ̀ ṣe máa bá Mrs. Lọ́ládé sọ̀rọ̀ pẹ̀lú agídí tọ̀dọ̀ tí wọ́n bọ̀ tún kọ́tẹ́mi wò ní pé bébì jẹ́ kí mi máa lọ kó ẹ jẹ́ kí n máa lọ kó tó di pé òòrò ké ó yẹ máa tó twelve thirty one jẹ́ kí mi tètè máa lọ. lọlé níbo. Ah, ah, ah. wàá máa bọ̀ láwọn. òun lè lọ ajọ máa wà ń bì ní. ok mọ́mì tó bá ti rí bẹ́ẹ̀ ẹ wo time mi sí tó eleven la wà ẹ jẹ́ kí mi àti ìyàwó mi máa lọ a máa ti kó ládùúgbò yín kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ké òòrò yìí ẹ jẹ́ ká máa lọ ẹjọ́. àwẹ̀ ẹ lè lọ ibì kankan ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ ṣìpọ̀ tá a fẹ́ sọ kó tẹ̀ tó di páláriwó dé ṣe mọ̀ pé ń fa ọ̀rọ̀ kan lọ́wọ́ ń bì báyìí ní ti bàbá wọn tá a fẹ́ ṣe remembrance àti ìyanjú ọ̀rọ̀ yẹn ṣe wá rí àǹtí tó wọlé lọ yẹn ọ̀rọ̀ tiẹ̀ náà ṣì wà lẹ̀ tá a máa sọ o ọlọ́run ní jẹ́ ká rógun wàhálà o a ní o. ibo mo fẹ́ sùn bí another problem ni o. bó ló fẹ́ sùn bí báwo. Ah, ah. yàrá márùn ló wà níbí ìbáyìí kan ló ti tọrọ mi. Ah, ṣé eh, màá ní ṣé màá ní mi lè sùn bí ni ṣé kò tí mo bẹ́ẹ̀ sọ nìyẹn no ṣé kò tí mi bẹ́ẹ̀ sọ. ayé bá kọ ẹ o tọ́ba ń bú ẹ tọ́ba ń pẹ̀gàn ẹ o. say people all around don't let them. ó pẹ́ títí akóló ló wá pé bàbá pé bàbá. la fẹ́ ṣe báyìí. kò ṣe mí. jẹ́ iyọ́ kì í tẹ lọ fọ́. gbogbo ayọ̀ tó bá lọ fọ́ ibo ló fẹ́ sá sí. apá sí ti dé jẹ́ ká rọra fún mi báyìí jẹ́ rọra fún mi la máa yí fún àṣì ó máa gbé dáadáa. mo ti tọ̀ mo tún tọ̀ lé. sísá ìfẹ́ sísá mi. ẹ ta ni ẹ. sísá mi. mo ń bọ̀ mo ń bọ̀ májà kì í sílẹ̀ orí tọ́ mi mo tọ̀ ní àná. fi ṣeré ẹ kà ká tún ṣànà ṣe ọkọ mi ṣẹgbẹ́ lọ́ládé ni ṣẹgbẹ́ ni wọ́n ni torí pé wàá fẹ́ yàn lọ́dọ̀ yín mo láìpẹ́ o ẹ bá mi kìlọ̀ fún gan ẹ bá mi kìlọ̀ fún gan ah. ó bẹ́tà àwọn ẹ bá mi bá sọ̀rọ̀ ọkọ mi ò ṣẹgbẹ́ kó má fọkọ tèmi ta yín o. tó bá ń fi ọkọ tiẹ̀ ta yín nílé kó má fọkọ tèmi ta yín ẹ bá mi kìlọ̀ fún ma mo ti gbọ́ yín ma ẹ má bínú ẹ ṣe ó dàbọ̀. Why are you doing this? I don't understand. You should understand. Torí mi mọ reason to fi ṣílẹ̀ tó ṣe. White mo máa fi bá àbúrò ẹ̀ Nitori nítorí mi. Kì í má bá mi jà, ó disrespect ọkọ mi, ó ní kì í má bá àbúrò mi jà. Ó borí. O ní láti máa fi ẹjọ́ Lọ́ládé súnmọ́ mi. Lọ́ládé ni àbúrò ẹ̀ ni. Gbogbo sí bó ṣe lè wò kó rí bóyá ìjábọ̀ rẹ̀ ó ti jábọ̀ mi náà. Màá bá wí fún ara mi, màá bá sọ̀rọ̀ fún mi. Inú bí lọ́wọ́ ni là ń fi <laughs> lẹ́ fi sílẹ̀ no don't say that don't say that kò ní right kankan láti disrespect ọkọ mi so màmá ẹ̀ náà mo lè fẹjọ́ ẹ̀sùn ṣó ti yé. Ah. ta lọkọ ẹ. ìwọ ni. ṣé bẹ́ẹ̀ ni tí mo jọ pẹ̀lú dem disrespect ẹ̀yin ò ṣe problem náà fi sílẹ̀ èmi ni ò respect mọ́ èmi ni ò họ́nà mọ́ ẹ fílẹ̀ bẹ́ẹ̀ máa mọ bí màá ṣe bá a sọ̀rọ̀ mi ní fẹ́ kó lọ máa bá àwọn mọ̀lẹ́bí ẹ̀ jà nítorí tèmi mi ní láìkẹ́ bíbí. jẹ́ kó bá mi jà ó ti wá tọrọ mi wọ́n dẹ̀ tún ní kó máa mú mi lọ pátápátá mi ì so mo lè bá àwọn jà kí ní ìtumọ̀ nǹkan tó ń ṣe yìí kí ni nǹkan tó ń ṣe yìí náà ah, wọ́n jẹ́ kí n bá ẹ sọ èyí tí ó ń jẹ́ òótọ́ rọ̀ o máa try láti ignore lédi yẹn ni fi sáyà rẹ̀ tó bá ignore ẹ̀ tó o dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ tó o bá pariwo bó ṣe ń bá pariwo yìí possibility wà kó realize pé gbogbo nǹkan tó ń ṣe ò make sense á dẹ̀ padà wá láti wá apologize fún nǹkan tó ṣe tí ò dá but tó bá bá pariwo ah, ìwọ̀n gan wọ́ ọ̀rẹ́ ẹ̀ nìyẹn náà better. Ifemi. mi. Ìfẹ́ mi. Nísìlẹ̀ <laughs> nísìlẹ̀. Stop stop stop. Ṣé bó ṣe yẹ kó bẹ̀mí nìyẹn ni? Fi mí lẹ̀. Kí ló máa ń ṣe lé ìjọ? Kí ló máa ń ṣe ìjọba? Kí ló máa ń gba ẹ̀mí kí ló rí? Ta ló bẹ̀ mí bẹ̀ kéré? Kí ló fẹ́ bá Sister sister. Brother, brother, tọ́ mami kan òun ń bọ̀ ọ́ folksanitas tọ́ bá ń pẹ́ gan dẹ́nu bí almighty. dẹni lórí onífìlà so màmá máa dé yá mi ṣe bẹni tó máa bá mi kalẹ́ ní kìyàn mi kà ló má rí fèlè torí bó pẹ́ títí ọ̀la mi ṣì ń bọ̀ ilé mi á kún fàyọ̀. borí bá pẹ́ nílé àdìrẹ́. Adire. I got trust in you, I don't trust myself and I trust nobody. Àfìgbà tó fẹ́ di ara ẹ̀ síta, àfìgbà tó ní ẹ wo bí mo ṣe tó rèé o, bí mo lè bá ẹ sọ̀rọ̀, bí kòkó má bá sísá mi sàn kankan nípa ọ̀rọ̀ contract. Àfìgbà tó lọ sọ fáǹtì mi. Ah! Sísá mi pè mí o. Mo dẹ̀ mọ̀ yí pé ibi tí wọ́n wà yẹn, àwọn èrò pọ̀ síbẹ̀. Sísá mi láti máa sọ fún mi wípé ọkọ ẹ pè mí o ọkọ ẹ ní kóun bóun gba contract òun dẹ̀ máa bá gbà á ṣó ti wá rí i pé mo ohun gbogbo nǹkan lòun fi jù ẹ lọ báyìí ìyẹn sísá mi káṣẹ ìwà lọ́wọ́ wà níbi tí èèyàn ò sí bíi pé bóyá ó dá ní hidden place pé wọ́n pè mí pé àbúrò mi o nǹkan bye bye àwọn èèyàn kàn bẹ̀ sí ní sàwọn ni dájúdájú ibi tí àǹtí mi wà èrò tó wà ń bẹ̀ tó kò fi rẹ̀ ṣí ẹlẹ́yà bọ̀dé kí ló dé tó yẹ ṣẹlẹ́yà tó yẹn mo dẹ̀ ní kó má pè wọ́n. Ah! wo mi tiẹ̀ ní fún ọ̀rọ̀ kankan ọ̀rọ̀ tó sọ ó pọ̀ kò tá a bá wọlé àtúmọ̀sọ tó mi fi pariwo mi. Ládé. má bẹ̀ mi o torí o ti fọ́ ọkọ̀ pọ̀ rẹ́dì mi ò gbẹ́bẹ̀ mi gbẹ́bẹ̀. irọ́ la pa ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ ṣùgbọ́n àdúrà tí mo máa gbà á sí pé kí ọ̀rọ̀ yẹn má ba ti jẹ́ kanlẹ̀kanlẹ̀ ah, o dẹ̀ ó dẹ̀ farabalẹ̀ ó dẹ̀ mú irọ́ yẹn lá ó mú lódindi ó mú lódindi ó tún wá tún hun tún hun tún hun ṣé wọ́n pẹ́ ẹgbẹ́ sista ni mo wà báyìí nígbà tó pè yẹn pé mo wà lọ́dọ̀ àwọn. ẹ wọ́n ṣàpè mí. ẹ ṣe tó sọ ìwọ sọ yìí. wọ́n ṣàpè mí. ṣé ohun tó sọ ló sọ. ṣé wọn pè mí mo lọ pè mí. ẹ ṣé mo ní kó sọ̀rọ̀ kọ́pìn fún wọn mọ́. Ah, Ládé. ẹ ṣé wọn pè mí ni mo lọ pè mí ni. Ládé. wọ́n bá pè mí àná pè mí ni èwo ni Ládé lọ́dọ̀ lọ́dọ̀ tó bá. ó máa pa ara ẹ̀ wọ́n máa yìí. Ládé tó bá ní hypertension mi ò ní bí ọkùnrin. ẹ a máa rí ẹ. ẹ mú wa sísá mi wá kí ló ṣẹlẹ̀. ẹ tẹ́ ẹ̀ ń fojú fè fúnra yín. jọ kílésì mi lè fojú fè fúnra mi. house ẹ̀kún yín kọ́ ṣé wọ́n ṣe máa ṣì yín bàjẹ́ ni. question ṣe wá pọ̀ tó ìtorí ọlọ́run ó wù mí kí n fọ ni mi lọ bí iṣẹ́ lè kí n lè fi ṣe exercise. àǹtí mi tẹ bá fẹ́ ṣe ẹni exercise ó yẹ kẹ́ ẹ lọ ṣe road work àbí kẹ́ ẹ lọ gym. ó dà kò sí nǹkan kan kàn wù mí kí n fọ ni jọ nítorí ọlọ́run ṣé kò sí tó fi pè mí kó tó máa bọ̀ ṣé kò ṣọ́ra olówó ló bá dé o kò sówó ńlẹ̀ o. gbogbo yìí tẹ́ ẹ̀ sọ yẹn mo lè torí anything wá síbí báyìí mo lè wá gbowó mo dẹ̀ lè wá kí ṣé mi ò lè wá kí ẹ̀gbọ́n mi mọ́ ni. ó dà mo ti gbọ́ kò sí wàhálà torí wàhálà ẹ̀ ti fẹ́ pọ̀jù fún mi ń sìn. ẹ máa lọ nílé ẹjẹ́ kí n sáré ṣe lé ìtàn. mo ti ṣetán mo kàn máa domi nù ni. Ah. wálé ah, ti máa ń pọ̀ ju ọba tó sọ fún mami kò yé wálé mi tó mi ní láti pàrọ̀ fún mi pẹ̀lú gbogbo oògùn tí ẹ prescribe fún mi ẹ ti kọ́ pé kí n gẹ̀tì àwọn oògùn kan mo ti gẹ̀tì mo ń lò ó bẹ́ẹ̀ ṣe ní kí n máa lò ó meanwhile èyí náà ń pè mí láti check pé ṣé mo ń lò ó mo lè sọ fún yín pé mo ń lo oògùn yẹn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ìtọ̀ yẹn ju bí mo ṣe ń tọ̀ tẹ́lẹ̀ lọ as ìtọ̀ yóò stop ìtọ̀ yóò stop rárá kí ló ń ṣẹlẹ̀ ó ti sún mi embarrassment ńlá lélẹ̀ in fact èmi gbogbo fúnra mi ti jókòó mo ti wò fún pé ṣé spiritual ni ṣé nǹkan mi ni mi lè figure out nǹkan tó ń ṣẹlẹ̀. Mr. Ajalasu as it is now I'm our solution sir ṣe understand mo fẹ́ ń da lójú. solution náà lè sọ ẹ máa wá solution sí náà lè fi kóògùn lé mi lọ́wọ́ kékeré ló máa lò ń gbà yẹn solution mi náà lè tún sọ̀rọ̀ ń pa yìí kí lè fẹ́ ká ṣe kí lè fẹ́ kí n ṣe tí ò bá ní work mọ́ jẹ́ kí n mọ̀ má lè tètè wábò míì tí mo lè gbà lọ. <sighs> ẹ̀rẹ̀ náà láwọn oògùn yẹn don you dey stop so ó ń wá seriously ó ń yá ni o ṣe ló làbẹ́ ní kán gbé páìpù sí abẹ́ èèyàn kí táàpù wá wà bẹ́ẹ̀ kán wá kí páìpù sí ẹnu táàpù yẹn kán wá ṣe bó ṣe ń ya nìyẹn bó ṣe ń ya nìyẹn náà abẹ́ mi ń ya gan ni o ah! abẹ́ mi ń ya o. ok ẹ ká ṣe Dr. Bade bóyá yẹn á tún wá solution fún ọ̀rẹ́jọ́ fẹ́ fún bá ní kí n rò wá ẹni ó yẹ kí wà ń bìbà ilé o. mo ṣáà ti mo ní kó má bínú. má bínú ṣùgbọ́n ọjọ́ nítorí ọlọ́run kò ń ṣẹ́jú èmi náà yẹ kó lè understand mi nà. Um, a tún ti bá yín ríṣẹ́ o. Hmm. Hmm. mo pèlè tó bá mi rí ìsìn better offer ni kó má tún ṣe pàtó máa jàjẹ́ lẹ́ẹ̀kejì o. àti ẹ̀ lè jà torí pélé yìí better post ni in fact ẹja ńlá ni. really um, yeah kan náà àwọn colleagues mi ló sọ fún mi pé um, wọ́n ń wáyàn ní company yẹn so kì í ṣe pé mo ní direct contact wọn kan tó máa kàn ṣe fún mi ní pé ṣó rẹ́dì láti ti ṣiṣẹ́ náà kí n kọ́kọ́ béèrè. Ah, báwo ni mi ò ṣe ní ṣiṣẹ́ tó bá jẹ́ nǹkan tó tẹ́ mi lọ́rùn. Eh, eh, tó bá ti rẹ́dì wà á send cv ẹ̀ sí mi èmi á send ẹ̀ sóhun ó máa mọ bó ṣe máa dọ́wọ́ wọn lọ́hùn um, tuesday gangan gan ní interview kan make sure pé o débẹ̀ as early as eight a.m. please. Oh Jeremy, mi kọ́ tó ṣí ọ́fíìsì yẹn ó máa bá mi lẹ́nu ọ̀nà ni má ti débẹ̀ asẹ́lẹ̀ at seven o'clock. Hmm, ó bẹ̀tà because ó jẹ́ kí n mọ̀ pé hmm, àwọn tí wọ́n fẹ́ post yẹn pọ̀ o. Eh, eh. máa mi tọ̀ máa rí ṣòro ìfọkànbalẹ̀ kí ló wá fẹ́ jẹ báyìí. I'm okay o. tí bá ti ń gba first salary mi báyìí máa kọ́kọ́ gbé ẹ lọ Chinese náà máa ra aṣọ fún ẹ máa ṣe shopping fún ẹ wàá jẹun wàá ṣe gbogbo nǹkan tó bá ti wù ẹ máa rí mo promise ẹ Ọlọ́run iyọ̀ àsọpọ̀ sọ bẹ́ẹ̀. sista sista broda broda tọ́ máa mi kọ́ owó bọ̀ wá. tired. How, for how long do I want to do this? I practically wash your duvet like every other day. What is so me now. But kí ló fi jẹ́ fọ́ọ̀tì mi nínú nǹkan tó wà lẹ́yìn sí? Kí ló jẹ́ fọ́ọ̀tì mi nínú nǹkan tó wà lẹ́yìn sí? i'm not saying that but òun push sí mi bí ẹni wípé mo mọ̀ mọ̀ wet bed all the time i don't, I don't understand and you're shouting on me àṣìbẹ̀ ni pé mo jọ́mọdé tẹ́ ẹ realize nǹkan tó ń sọ náà why. Jola, i am frustrated Me ò lè máa fọ ìtọ̀ àgbàlagbà bí pé mo ń fọ nápì i can't. ó ti mọ̀ ọ́n tí àlàsọ fún mi náà jókòó tẹ̀tẹ̀lẹ̀ i went to the hospital the other time tó the money nípa doctor sọ fún mi pé medically pé ma wà okay very soon tí ma lo àwọn drugs yẹn and everything only with time ma wà okay what else do you want me to do bẹ́ẹ̀ tó ṣe pé mo dọ́kun pẹ̀tẹ́rẹ̀. abẹ́tà kò wà okay o abẹ́t kò wà okay torí pé ó ti sún mi ó ti sún mi i'm tired mi ni ma fi wa best friend every day i'm tired ó ti sún mi ó ti sún mi. ẹ kò sọ àgbà mo ti gbọ́ ẹ fi everything sílẹ̀ jẹ́ kí n fọ fúnra mi. ẹ̀bẹ̀ tẹ́bẹ̀ tẹ́bẹ̀ fúnra mi ni mò ń tọ̀ bá fọ́ náà don't shout on me. Stop it! Stop! Ìgbà wo ni wọ́n débí? N tó mú ṣẹ̀débí báyìí náà ń sẹ̀sẹ̀ náà ni. Ṣẹ̀débí ni. Ṣẹ̀débí ṣé kò ń ṣe pé gbogbo nǹkan tí màá tọkọ mi Johnson ló gbọ́ pátápátá ṣá. sísá mi mo gbọ́ gbogbo nǹkan tẹ̀yìn àtọkọ mi sọ pátápátá tí ò kẹyọ kan ọkọ yín tọ̀ lé. ah abájọ tí mo rí yín last time tẹ́ ẹ̀ ń fọ dúfì mo ń wò pé kí ló tà tí mi ń fọṣọ ẹni house help ẹ̀dẹ̀ tún lè gbé fún dry cleaner kí ló ṣẹlẹ̀ gangan. fọláwẹ jọ̀ọ́ tó lọ lọ́wọ́ mo fi àwọn òbí tó bí wa mo fi bẹ̀ sórí ọ̀pọ̀lọpọ̀ ọkọ tìyàwó lọ́jọ́ ní àṣírí tọ́jọ́ ń bára wọn tọ́jú nínú ilé wọn ṣúyẹ mo fi ọlọ́run fi bẹ̀ ṣùgbọ́n nǹkan tó gbọ́n bíbá ilé ni má jẹ́ kí èdè àlàyé kankan kó bá mi gbọ́n jáde lẹ́yìn. sísá mi ṣé mo wá ní choice mi ní choice mi ní láti sọ fún anybody because tí mo bá táṣìírí mo ti táṣìírí gbogbo ẹbí mi nìyẹn àti pé olè tó gbájà lè mọ́ mu ṣé kò ti mọ orúkọ lè mọ́ mu mọ́ báwo ni ẹ máa pèrè ajá tọ̀ ní pèrè kòkó tọ́fíìsì. ó ṣe mo dúpẹ́ ṣé máa jẹ́ kí n kọ̀kọ́ bọ̀. kò sí wàhálà òun ti bọ́. kí ló wá rí mi fún. kí mo wá rí yín fún kí mo wá rí yín fún. lójú dèmi sálẹ̀ mọ́ bọ̀. pé mi kì í kanra bẹ́ẹ̀ yẹn má bínú jọ. ṣé ọkọ mi mọ ọkọ tó bẹ mi. What are you begging me for? pé o lè fọdún gbé mọ tí mo fi tọ̀ sí àbí kí ni nǹkan tó ń bẹ mi fún tó dẹ̀ ti sọ tí mo dẹ̀ ní kó má wọlé máa fọdún gbé mi fúnra mi máa fọ ebí mi ni mò ń tọ̀ ọ́ lé máa fàṣọ ọ̀tọ̀ mi àbí pé o lọ yẹ̀yẹ́ mi lójú àbúrò ẹ̀ àbúrò pé gbogbo nǹkan tẹ̀ ń sọ ta mẹ́ẹ̀ kò sí ti mi ò gbọ́ mẹ́ẹ̀ kò sí ti mi ò gbọ́ nínú gbogbo nǹkan tẹ̀ ń sọ o wá yẹ̀yẹ́ mi tán o wá wọnú léèsì láti máa daṣọ bò mí o lè wọ̀ náà kò sí problem everybody ti mọ̀ sí wípé àtọ̀lé ni mí gbogbo àwọn èèyàn ti rí pátọ̀lé ni mí sí. ṣé ibi tó mọ̀ jọ ńlá ṣé bí Fọláwẹ̀ ni àbúrò mi dẹ̀ ni mo ti bá sọ̀rọ̀ ó dẹ̀ promise ìyá tó bí mi mi jẹ́ kó mọ̀ àwọn ẹbí mi kankan kò sí tó ti mọ̀ nínú wọn pé kankan báyìí ṣẹlẹ̀ sí mi ó sọ fún ipa àbúrò ẹni àbúrò ẹni bíi báwo no problem i heard you mo ti gbọ́ náà mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ṣe bí mi mò ń tọ̀ àbí èmi mò ń tọ̀ tó ń kàn mí lẹ́yìn kò tí gbọ́ mo ti gbọ́ no problem. ṣé bá aṣọ ajọ wà together náà ni. ẹ kò sí pọlọ yọ àwọn ọṣẹ tẹ fi ń fọ aṣọ ìtókù nǹkan fún mi mo fẹ́ fọ aṣọ tọ̀ mi. má lọ fọ má fọ jẹ ìyẹn lá máa fi jà ó jẹ ìfọ̀tọ̀ ara mi. ẹ wo pípé tí ẹ pè mí mo rò pé ti rí solution ni. torí gbogbo àwọn nǹkan tí ẹ tún pèsè lẹ kò sí ètò yé mi urinary tract infection ṣé mo pè dáadáa ṣe pè dáadáa ṣé nǹkan tẹ pè náà ni. mr adela aṣọkan tó ń pè. no infection tó wà lẹ́yìn yẹn gangan ló important sí mi ibo ni mo ti kó yẹn àrùn wo nìyẹn disease wo nìyẹn lára mi láti mọ. mr adela aṣọ disease ni kò sẹ́ni tí ò lè kó kò síbi tẹ́ẹ̀tì lè kó àgbàlagbà lè kó ọmọdé lè kó ṣùgbọ́n nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ó wà curable Okay. Problem tèmi ní sìn ni the other time to mo wá síbí ẹ test ẹ gba blood to me. gbé lọ sí lab yín ẹ lọ test She will discover wípé UTI yìí òun ni mo ní ni àbí báwo. tí bá rántí jọ ẹ pé pé dókítà kan jọ ẹ so àjọ ṣiṣẹ́ pọ̀ ni. ìyẹn lẹ́ẹ̀kejì tí mo wá bí ẹ̀ fún lẹ́ṣẹ̀ṣẹ̀ discover fún yes yes yes ah. but am I worried?

gbogbo géètì ìgbọ́lọ́ ti padà. gbé kọ̀ lẹ́nà ó nínú ọ̀tẹ̀ tó gbé kọ̀. Good afternoon. Yeah. Um, please, are you working here? Yes. Are you sure? Yes. Madam, you're under arrest. Ọ̀. Má bí mi ní ìbéèrè kankan tó bá dé station àmọ́ kò tó ṣe. ẹ kò lè sọ fún mi pé kí n má bí yín béèrè àmọ́ èyí tí for something ẹ kò déédéé rí mi bíbá ẹni I'm under arrest kí n máa tẹ̀lé yín lọ bí gọ̀lúgọ̀ àbíṣẹ́ fọ́ọ̀nì ni. will you keep quiet please respect yourself and move now. I know if you don't respect yourself I will disrespect you. move move now. move. ẹ jẹ́ jẹ́ kí n mé kọ́ kí ló dé. sista sista broda broda tọ́ máa mi kan òun bọ̀ ọ́ folk sanitars tọ́ bá ń pẹ́ gan-an lẹ́nu bí almighty ẹni lórí onífìlà so màmá de yá mi ṣe ẹni tó máa bá mi kalẹ̀ ní kìyàn mi kà ló má rí fèlè torí bó pẹ́ títí ọ̀la mi ṣì ń bọ̀ ilé mi á kún fàyọ̀. borí bá pẹ́ nílé adire adire. I got trust in you, I don't trust myself and I trust nobody. Life is no balance. you got to balance, you need somebody. Ayọ̀ ń pè mí ó ní hello. Eh, hello. ma where am I? Hey, calm down Kilo ló Woman, you want ní wọ́n mú àbúrò ẹ police station. ah wọ́n arrest ẹ fún kí ni. Ah, èmi náà mọ nǹkan tó ló ṣe o ṣàdédé náà pè mí bensin. bẹ̀ǹsì pé láti amukoko police station náà mú sí. Eh, calm down mo ti gbọ́ yín àbúrò mi ò kí ń ṣọ̀daràn ẹ má wọrí màá bá yín sìn ṣé ti gbọ́ ẹ má wọrí màá mi mo ti ń bọ̀ báyìí báyìí. o ṣe ọkọ mi ọlọ́run má jẹ́ bọ́mọ ìpa mi mi ò dáràn tán ọlọ́pàá rí mi ò débẹ̀ rí kí ni mo mọ̀ tó ṣe báyìí mo lọ́hún. sista sista broda broda tọ́ má mi kan òun bọ̀ ọ́ folk sanitars tọ́ bá ń pẹ́ gan then o be almighty. ẹni lórí onífìlà so mama ma dey yarn me say ẹni tó máa bá mi kalẹ̀ ní kìyàn make i no marry failure torí bó pẹ́ títí ọ̀la mi ṣì ń bọ̀ ilé mi á kún fàyọ̀. borí bá pẹ́ nílé adire adire. ṣòro tílẹ̀ tílẹ̀ ni márùn kò bóyá àbí oúnjẹ ló ń ṣe adínì àbí nǹkan òun kọ́ ló ń ṣe ohun tó ń ṣe ju jíjẹ lọ ìlara tó gbóná gidi tiẹ̀ tanú ló ń dààmú ládé mo dẹ̀ ń ba sọ́lẹ́rọ̀ mo ń ba sọ́lẹ́rọ̀ mo ń ba sọ́lẹ́rọ̀ ó lóun ní change òun ìwà òun nìyẹn kò sí kan tó ń lè ṣe sí under my roof kí a má gbọ́ sí mi lẹ́nu. sori ọ̀rọ̀ obìnrin ni o sùúrù la máa ṣe o because èmi fúnra mi gan fúnra mi obìnrin kan ló bá mi dánwó ẹ̀wò ìmọ̀ mo sáré pé ilé ẹ̀kọ́ mi ni wá mọ́ àmọ́ <laughs> mi ò ní ìdẹ̀ sórí tó wà lẹ́yìn ọ̀ sùúrù náà ni sùúrù tó wà lẹ́yìn sùúrù tó lọ́jọ́ lẹ́yìn. mi gbọ́ yes ó dùn lọ́jọ́ yìí. o ohun tó ń sọ ni pé ìwà aládé yẹn bí ṣe máa bá kú nìyẹn. no no no mi sọ bẹ́ẹ̀ o. àwọn nǹkan tó ń sọ nìyẹn onísùúrù lọ́jọ́ ni that means pé ọjọ́ tí n bá kú ni mo bọ́ lọ́wọ́ aládé. àwọn ọ̀gá mi pé ọ̀rọ̀ mi sọ́kò yẹn ni bẹ́ẹ̀ kọ́ ṣe eh, yes because that's why obìnrin ni. ọ̀rọ̀ obìnrin ó gbà sùúrù ó lè gbà kí wọ́n á fún ọ ní continuity náà sì n tó ṣe ìyàwó mi wá o kí ni èmi ò fẹ́ o èmi mi ò fẹ́ o tó wáyà jọ̀kọ̀tọ̀kọ̀ wá gbọ́ ìyẹn ni pé ọjọ́ tó wá gbẹ̀yàn gan ni ọjọ́ tó níyẹn. ó máa change ó máa change àrí Fẹ́mi ọjọ́ tí ó bá sún mi kan ògiri wàá yíjú padà sí o màá rí yàtọ̀. àwa sì ló sọ ẹ̀wọ̀n yé mi. ẹjọ́ ibà mi bí ọkọ mi nítorí pé kí ni ìwà mi ni mò ń kù yìí bó ṣe wá rí ní rí nǹkan mi yẹn ló ń yà mí lẹ́nu. ṣọgbọ́n ṣe tó fẹ́ tì nílé ṣọgbọ́n tó sọ. ṣòye sìn yorùbá bọ̀ wọ́n ní pé ń tà mọ́ la mọ̀ ń tà mọ́ a ò mọ̀ so ó ní pé tóun ṣe òun kò dáa kò mọ́ nìyẹn kò dáa so àwọn táwọn àwọn tóun yóò dára wọn kọ́ ọ̀rẹ́ tiẹ̀ náà sì tó sọ pé òun mọ̀ kò dáa lóòótọ́ ìwà yẹn ò dáa o change ló dáa jù kò change better so that's not what we want to see. ẹ̀wọ̀n kò fẹ́ mi gẹ́gẹ́ bó ṣe something pé kì í change máa try máa change. máa change. máa change máa change ọkọ lọ́lọ́ mọ́mí ń pè mí. hello mọ́mí. ọlọ́pàá arrest Fọlá kí wọ́n ló ṣe. ok ẹ ní police station wo amukoko police station ok ẹni sùn mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀. Eh, ọ ní ọlọ́pàá arrest Fọlá. kí ló ṣe kí ló ṣe. mi ìmọ̀ nǹkan tó ṣe mo fẹ́ lọ gbé báàgì kí n tètè máa lọ. kí ló ṣe. mi ìmọ̀ nǹkan tó ṣe o. tá ẹ sí o. kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ lọ pé mi ò tilẹ̀. because madam yìí àtìgbà ah, tí mo ti mọ̀ wọn mo gba ọkàn fi àwọn ọlọ́pàá ṣeré ní ti dáadáa ṣe sí wa àǹfààní ẹ̀ ló jẹ́ because ibi tí wọ́n gbé ti mú ẹ ní kọ́ńpì yẹn àwọn fún ọ̀nà ìlú wa ń bẹ̀ nítorí láyé fi wọn lọ́pàá síbẹ̀ bí kò máa ṣọ́bẹ̀ for twenty four hours àmọ́ pé tó ń bá mẹ́nu méjì sí mẹ́ta níbẹ̀ yẹn ah, ó ṣe kan fún wa ní nǹkan tá a fẹ́ ká lè mọ tó ń ṣẹlẹ̀ mẹ́ kankan ìdí ẹ̀ ni àwọn dúpẹ́ lọ́lẹ́dẹ̀. dúpẹ́. bí bẹ́ẹ̀ kọ́ ibi tí ò bá wà pàtó ah, ah, dárí pé ẹ iṣẹ́ ìlú àwa náà kúkú mọ̀ pé ń gbìyànjú à ń gbìyànjú ń gbìyànjú o. adìyẹ yín làwọn èèyàn rẹ̀ ń já mọ ọlọ́run àti bàbá fún mi ṣe sí àwọn náà ń ṣe ọmọ bẹ́ẹ̀ ọmọ tó tó gbẹ̀kọ́ ni. fresh graduate ni iṣẹ́ ló ń wá kiri ibi tó nǹkan ti ṣe mistake ni pé ó yẹ kó ti make sure kó find out nípa company yẹn dáadáa kó tó lọ bẹ̀ ilé tí kọ̀wọ́ náà lọ́gbọ́n ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́. òun gbọ́n kan ti sísà sọ wọ́n ní graduate ni ó kàwé kì í ṣe pé ó kàwé káàsùn nǹkan ọ̀rẹ́ kan sọ fún ẹgbẹ́ ọkàn ṣẹlẹ̀ níbi kan wọn lòun bá gbogbo ẹ̀ wàá ṣe pàǹtìsì lórí ẹ̀ àmọ́ bóyá ọ̀rọ̀ làbó tọ̀ àmọ́ ká dúpẹ́ fọlọ́ pé o ti jọlá sísítà yẹn because sísítà yìí ló parọ́ fún yẹn àwọn ọlọ́pàá kan ti ṣe lórí ọ̀rọ̀ yìí a ti ṣèwádìí lọ a ti lọ sí kọ́ńpìnì ọ̀rẹ́ yẹn tó ti ṣiṣẹ́ láti lọ kọ̀ǹpáàn bóyá kọ́ńpìnì yẹn mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní kọ́ńpìnì yẹn gbọ̀ngàn àmọ́ ìwádìí bá ń jẹ́ pé wáyé pé kọ́ńpìnì yẹn ọ̀nà pàpọ̀ tí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ rárá ìdí nìyẹn tó fi rọrùn fún wa bí bẹ́ẹ̀ kọ́ madam agbára ẹni àti ìrìn tó wà lẹ́yìn adúpẹ́ fọlọ́. Ah, adúpẹ́ pàgbára wa kà adúpẹ́ ẹ ṣé gan ni o ẹ ṣé òun náà kò jẹ́rìí bèbèbè mọ́ láyé kí ló wá kó ta máa ṣe báyìí. ó sì tẹ́ fẹ́ ṣe akọ pé wọ́n fi sáyẹ́ǹsì bóyá gbígbà sẹ́nẹ̀tì tó ń gbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n ti dá padà wọ́n lè dá padà fún ẹ. àwọn ah, ti kó gbẹ fún mi sà. ẹ ṣe lè dúpẹ́ ó dàbọ̀. ìdè wọ́ọ̀rì kọ́kọ́ ẹlẹ́ran máa jẹ́ gungun ìdè wọ́ọ̀rì mi answer. I say you dey worry me, you dey worry me, you dey worry me. Kini mo yọ? Kíni mo yọ? Ire ni mo yọ. Ọ̀la ni mo yọ. Kíni mo yọ? Kíni mo yọ? Ire ni mo yọ. Owó ni mo yọ. Láyé mi. Lẹ́wọ̀. abiamọ tòótọ́ abiamọ tí ó jèrè ọmọ ọ̀rọ̀ ọmọ ló bá débi àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni bàbá ẹ já náà hmm. ẹ wò bàbá ọmọ mẹ́ta lọ́lọ́run fi jí kìnnì obìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe rí eléyìí àkọ́bí mi ah, ọlọ́run mà fún mi tọ́ o ọlọ́run fún mi wò ó dẹ̀ gbẹ̀kọ́ kódà ọlọ́run ṣe débi wípé ipò gíga lọ́lọ́run kà sí tó dẹ̀ ṣe rere tínú mi ó dùn èyí ni mo wá máa ń gbàdúrà pé kí gbogbo àwọn méjèèjì tó wà lẹ́yìn ẹ̀kọ́ kó máa tọpasẹ̀ kó máa gbé ìgbésẹ̀ tó ń náà gbà kó lè ṣe rere ṣùgbọ́n ṣe rí lè tó tẹ̀lé tá a bá ń sọ áá gidi la máa sọ. ṣé rí i pé ọ̀nà jì síra wọn ọ̀tọ̀ ló rìn gbáà ni kì í gbọ́ kì í gbà ni ariwo ni gèè tẹ́gbọ́n ẹ̀ bá sọ̀rọ̀ báyìí ajamọ lẹ́nu ni a ní kò mọ̀ sọ tó ohun tí ọ̀tọ̀ ló ń pèrè hmm. kò mọ̀ yí pé àyànmọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣé wá rí léyìí ẹlẹ́ẹ̀kẹta ìwẹ̀wẹ̀ ara ah! hmm. ọ̀tọ̀ tún ní tiẹ̀ o bẹ́ẹ̀ ni èmi ò tí ì ríbi tí wọ́n ti bímọ tó ní dandan ó máa rìn lóòjọ́ irú èèyàn bẹ́ẹ̀ ni ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á ni kò ì tí ì débì kan ipò tẹ́gbọ́n àgbà ti dé lọ́wọ́lọ́wọ́ báyìí lòun ti fẹ́ bẹ̀rẹ̀ tiẹ̀ bíi kéèyàn máa lóun fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kó ní ipò àgbà pátápátá ní kí wọ́n kọ́kọ́ fún un níṣẹ́ tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ bàbá ìgbésẹ̀ tó wá ń gbé yìí ó ti fẹ́ máa rú mi lójú kódà ó ti bẹ̀rẹ̀ sí ní kó bá òun fúnra rẹ̀ hmm. ó ní mo ṣètò yín wà kó tó di pé <laughs> gbogbo ẹ̀ máa dàrú àgbà ń dà lọ yìí nígbà tí mo bá dàgbà tí mo bá dògbò tí mo rí ibi tágbà rè ah ọlọ́run má jẹ́ kẹ́yìn mi bàjẹ́ kó má bàa di wípé wọ́n wá dọmọ ìyá àwùsá torí ẹ̀ ni mo ṣe tọ̀ yín wá bàbá ẹ gbà míì ọgbọ wọn kó dojú ẹlẹ́rù gbé o dojú ẹlẹ́rù gbé ògèdèǹgbé kàǹkà ó dojú ẹlẹ́rù gbé ó rí o jèrè àwọn ọmọ ṣé mo lè ráwọn ọmọ náà. ẹ ẹ ẹ rí wọn. n ó rí wọn wọn ó wà bí wọ́n wà. torí kí wọ́n wá bí ló dáa àìfarilẹ́yìn olórí tí hmm. wọ́n wá bí ló dáa o. a ò mọ bí olórí gbìyànjú orí o baálé yan tèmi n ò mọ bí olórí gbìyànjú orí o baálé yan tèmi ibì kan náà sá la gbìyànjú orí o kádàrá ò bá kọ nínú ẹsẹ̀ ló mọ̀ ń sáré o orí òre ibì kan ẹ gbọ́ lóòótọ́ nìyá yín ń fẹ́ kí kádàrá yín ó papọ̀ kẹ́ ẹ máa ṣe bákan náà àmọ́ èèyàn bẹ́ẹ̀ torí ọ̀tọ̀ọ̀tọ̀ láyàn pín o ọ̀tọ̀ọ̀tọ̀ láyàn pín o adélé ayé lápàdé o ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá rògbòwé. Hmm. bàbá ọ̀jọ̀gbọ́n hmm. lóòótọ́ ni mo fẹ́ kí wà wọn papọ̀ kí ṣe wọn papọ̀ kọ́ máa hùwà bákan náà àmọ́ bó ṣe wá ń rí i ewu kò fẹ́ yé mi mọ́ ẹ ṣàánú mi ẹ gbà ẹ rí orí bá dání sínú igbó àmọ́ ṣe bí ará agbó orí bá sì dání sínú ọ̀dàn àmọ́ ṣe bí ara ọ̀dàn ó rí ìwọ Fọláwẹ̀ ìgbésẹ̀ tó ń gbé lóòótọ́ ló dáa àmọ́ kò ètò bẹ́ẹ̀ kò tí ì yẹ kó rí bẹ́ẹ̀ léèyàn bá yọ ẹsẹ̀ kìíní lẹ́kù àtúnyọ kejì ọ̀tọ̀ọ̀tọ̀ láàyọ̀sẹ̀ lẹ́kù ò tí ì tó bó ṣe ń fẹ́ máa gbé lóòótọ́ ó yẹ kó o gbé ṣègbèsè tó o gbé àmọ́ kò ì tó bẹ́ẹ̀ béèyàn bá gbé bó ṣe ń gbé wọn ìgbẹ̀yìn ọjọ́ kọ́lọ́ mọ́jòlú ẹ̀ wá mọ́ sin rí olórí ìmọ̀ràn mi sí ọ̀rẹ́ kó lọ mú sùúrù dáadáa kó o bà lómi tó o bá ń ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ibi òun lọ́ọ́ jìnnà òní pẹ́ débẹ̀ orí ìwọ ọlọ́ládé ó dọ̀wọ́ ẹ̀ yẹn ń sọ kinní kan fún ọ lónìí owó póríṣiríṣi o owó akọ owó abo orí béèyàn bá ń jowó pé àtúntẹ́gbẹ́ mi ṣe wọn àṣà ìṣe ní dáadáa owó abo nù àmọ́ kéèyàn máa jowú pé kí ni lágbájá ṣe kí ni ó dáa kí ló ṣe tí ń lè ṣe gbogbo akọnu dùn tó ń jáfẹ́ gbọ́n rẹ̀ nù kò sì yẹ ó rí bẹ́ẹ̀ ṣe bọ́mọ ìyá gbogbo yín ó dọ̀wọ́ ẹ ó tẹ́rù ara ẹ pa kárìjàre ìyá mi yóò dáa fún ọ ojú òsì ní tí ọ. orí ìwọ ló kó àwọn ọmọ ìwáyé ó kó wọn jẹ pé àgbádọ́wọ́ ẹ àgbádọ́wọ́ ẹ bó o ṣe ń ṣe ni o máa ṣe bí àṣẹ olórí kan ní bó o ṣe ń ṣe náà ni o sì máa ṣe bó o ṣe ń ṣe náà ni o sì máa ṣe ìyọ̀dí ṣe irú èyí o ó mọ̀ kẹsàn-án ẹ̀ bó o ṣe ń ṣe náà ni o sì máa ṣe àbọ̀ ògbọ̀ àkọ́bí mi tó tọ́. yóò dáa fún ọ ojú òsì ni tí ọ ó kú sùúrù àdúrà rẹ ó mọ̀ gbà kádàrá rẹ tó yàn ní kádàrá òun ó sì ní padà lẹ́yìn ẹ̀ káwọn àbúrò ẹ mọ́ra ó gbọ́dọ̀ bínú sí wọn bó o bá bínú sí wọn bí ìgbó olódùmarè bínú sí wọn sùúrù tó ń ṣe ni o túbọ̀ máa ṣe torí pé ire ló yàn ire náà ó sì mọ̀ bọ́ lọ́nà sísá mi ẹjọ́ má bọ̀ sí mi ò bínú dìde dìde dìde òtútù òtútù má sunkún mi ò bínú. Kárì kú ọmọnìyàn ẹ rí ẹ̀yin méjèèjì ó dọwọ́ yín ẹ gbé gbèsè lórí gbogbo ohun tí mo sọ ẹ mọ jù ẹ mọ sí lára pàápàá jù lọ ìwọ láwẹ̀ dọwọ́ ẹ ò ní yá sí ni wáyé o. sista sista broda broda jọ̀wọ́ má mi kọ òun ń bọ̀ folksanitas tó bá ń pẹ́ gan lẹ́nu bí almighty. ẹni lórí onífìlà so màmá má dé yá mi ṣe ẹni tó máa bá mi kalẹ́ ní kìyàn make i no marry failure torí bó pẹ́ títí ọ̀la mi ṣì ń bọ̀ ilé mi á kún fàyọ̀. borí bá pẹ́ nílé adire adire. i got trust in you i don trust myself and i trust nobody. life is no balance. you got to balance you need somebody. ayọ̀ ń pè mí ó ní kí n máa bọ̀ jọ̀wọ́ má dènà.